والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من أحكام البيع والشراء ọ̀rọ̀ ní nípa díẹ̀ nínú àwọn ìdájọ́ títà àti rírà gbogbo nǹkan tí mùsùlùmí bá ń ṣe lọ́gbọ́dọ̀ béèrè kí lọ́lọ́run fẹ́ bó lọ́lọ́run ti fẹ́ kó ṣe é bò ní o sì fẹ́ kó wọn ò sí ń bẹ́ kọ́dọ̀ fi débi lẹ́yìn ọba tajà àti ọba ara ọjà bẹ́ẹ̀ lọ́lọ́run dá sí o. عن أبي هريرة رضي الله عنه أبو هريرة اللهم تاكم وسلكم بأنور فوق أن رسول الله صلى الله عليه وسلم مر على صبرة طعام فأدخل يده فيها فنالت أصابعه بللا فقال ما هذا يا صاحب الطعام فقال أصابته السماء يا رسول الله قال أفلا جعلته فوق الطعام كي يراه الناس من جش فليس مني أخرجه مسلم أبو هريرة الدعوة الباني لما سبا سألكم ذنفه tí gbogbo àwọn ọ̀gá wa sọ̀hábà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. ó ní òjíṣẹ́ ọlọ́run kàlékún àlékún kí á ti gẹ̀ ọmọ bá anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. ń kọjá lọ́njọ́ kan ọba rí ẹnìkan tí ń ta oúnjẹ yẹn ni pé raw food oúnjẹ bíi nígbà táwa náà ń ta ráìsì ẹ̀wà gàárì ẹni pé wọn bu kalẹ̀ báyìí nínú bóyá àbọ̀ ìgbà tí wọ́n fi ń ta ni àbí ẹni kọ̀ǹtẹ́nà tí wọ́n fi ń ta ànábì náà kọjá ọba akẹ́nìkan gbé oúnjẹ tútù tó fẹ́ tà tó gbé kalẹ̀. fàádìfàlà yàdàhù fi hà ànábì bá tọwọ́ bọ àárín oúnjẹ tí a ní oúnjẹ tútù tí wọn èsè yìí ní àpèjúwe tá a mú wá èèyàn gbé rẹ̀ sí kalẹ̀ àbọ̀gbẹ́wà kalẹ̀ ẹ mọ̀ pé ànímọ̀ ìṣe ń bẹ lábẹ́ ẹnu tòkè nìkan ní àwòrì àmọ́ anábùwà Muhammad sallallahu alaihi wa sallam anábì tọwọ́ bọ̀ ní àárín fanala tasọ bíihu balala anabi bá rí fọwọ́ òtù ibi tó tọwọ́ bọ̀ nínú oúnjẹ yìí òtútù bẹ́ẹ̀ tí ń sìn ń wò lókè rẹ̀ ò rí bẹ́ẹ̀. faqala ma hadha ya sahiba at-ta'am anabi na èwo lélẹ́yìí èwo lélẹ́yìí ìwọ́tọ̀ ní oúnjẹ tó fẹ́ tà yìí. فقال أصابته السماء يا رسول الله بني òjò ni òjò pa ibi tẹ fọwọ́ kàn ni. قال أفلا جعلته فوق الطعام كي يراه الناس. ànábi nígbà ọmọ kójọ pa kan èyí ṣe tó gbé ihun sísàlẹ̀ tó gbé sókè ẹni ọba fẹ́ rà ọmọ tó ń fẹ́ rà كي يراه الناس mọ̀ngàṣá tàlẹ́ ìsàmì ni ànábì nílò ọmọ o ọgbẹ́ni ọba jàǹbẹ́ nìkan o ọjọ́ mi o òwò àbí àlùmọ̀ mi o èyí tí èèyàn mi o mọ̀ngàṣá tàlẹ́ ìsàmì ni akọrọjàwò Muslim alimami Muslim lọ gba hadithi ńláńlá yìí wá ẹ̀rí ní kúkúrú yẹn ní tó máa hadithi yìí. òun ni pé má tan àwọn èèyàn tí wọ́n rajà tí wọ́n délé kí wọ́n wá mọ̀ sí àkàṣà ah, ìmọ̀ tó ń tọ́ta gbogbo ọ̀nà téèyàn ọba fi tan èèyàn oúnjẹ làgbẹ́bí mú alátòjú èyí o gbogbo ẹ̀ kí wá ṣe lórí gbogbo téèyàn ọba ta. jẹni tí ó rà á jẹ ọmọ bó ti rí jẹ ọmọ bó ti jẹ àléébù tí ń bẹ ń bẹ má dọ́gbọ́n sí i má fọgbọ́n mú kinní kan sínú pépà ọmọ rà á ródóródó báyìí ọmọ fà kan yọ ń bẹ kò ì pé ìtọ́ da nìkan ló fi ń hàn wọ́n ìyókù tí ń bẹ ní abẹ́ ibi ọ̀dà wọ́ọ̀bù ọ̀dà torí pé bí èèyàn bá ṣe bẹ́ẹ̀ ànábì sallallahu nípa abẹ́ ìsàlẹ̀ mi. ọjọ́ ohun ànábì o èsè èèyàn o èsè èsè èèyàn o òwà bíi ọmọlẹ́yìn òun o sallallahu alaihi wasallam torí náà ẹ dákun ẹ ààrẹ náà òní bẹ́ẹ̀yàn bá lóun fi garawa àbí pẹ́rẹ́gì ta irú àwọn oúnjẹ tá a wí ẹ má jọ jẹ́ pé a àwọn lòmí wọn fi pákó sí i tó ṣe pé nǹkan ń bù sí i táwọn rò pé bó ti kún dé sàlẹ̀ nu kò dé ìsàlẹ̀ ara ń tà mẹ́bí ń yín náà lò sallallahu alaihi wasallam ẹ dákun ntọ́nà ọba kan máa yàn lówó ní dúkìá kò lè jẹ́ tiẹ̀ o ẹ má jẹ́ àwa owó débi tí ń rí bínú ọlọ́run ìyẹn ọlọ́run bẹ́ńbí tá nẹ́bí bá ní ẹni ọba ṣe ọjọ́ wọn o kì í ṣe èèyàn wọn o torí náà ẹ̀dá kò gbogbo ẹni tí ń tajà ẹni tí ń rajà nǹkí ọ̀tá ẹ wo bí tíṣẹ̀rí islam dáadé islam ò pé iye kan ní ọ̀tajà rẹ ó ní iye tó tí ọ lọ́rùn bọ́ọ̀bá mọ̀ pé a bí n bá ṣe bí n bá tẹ́ǹdì o iye báyìí lọ́wọ́ ọ̀tí o sọ fáwọn èèyàn pé iye báyìí lọ́ọ̀tà ẹni ọba tẹ́ kọ́ra àmọ́ ní ò ju half kilo lọ àmọ́ ti ten di tó dàbí a full kilo wọ́n bá gbowó kilo kan lọ́wọ́ rẹ̀ haramu ni ìdajì kilo tí ò sí ń bẹ̀ tó pé wọ́n fún o ọjàmbá rẹ̀ ni o gbogbo jàmbá sì ní ọlọ́run ní bàbá dálì kìyàmá àwọn gba gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ fún o níbi tó o ti ní rí ṣe àtẹ̀wà tó fi sàn án mọ́ o. ẹ̀dàkùn ẹ̀jẹ̀ àfiyèsí o bẹ́ẹ̀ bá ń jẹ́ mùsùlùmí à ọkàn tó dáa tí ọ̀sẹ̀ bọ̀ pẹ̀lú ọlọ́run máa ń dà láàrin àti ń kírun wákàtí márààrún rẹ̀ tí ọ̀dà à máa ń dà láàrin o àmọ́ o nìkan tó kò tó o kò tó o gbogbo ẹ̀ lànà jíṣẹ́ o torí ṣe fun tún tòkúta àwọn kan bẹ̀ wọn yóò lóun ní òun súnná òun ló ní tàwíìdù ní sìnsì gbájú ẹ ó jìyà gbájú ẹ náà lọ́dọ̀ ọlọ́run o òun lẹ́yìn àfọ̀n súnná òun lòun máa tàwíìdù ní zìnà ó òun náà lọ́dọ̀ ọlọ́run o gbogbo ẹ̀sìn tọ́lọ̀ fi rán ànábì sallallahu alaihi wasallam tá a máa ìyẹn bá jọ ń ta òhèdè tọmọ ọlọ́ọ̀lọ́kan tí ń kírun tí ń dáwẹ̀ tí ń ṣe jàǹbá ń ọjà títà rẹ̀ ọlọ́run ó léyìn òun náà o. olùwọ́ba ní sílẹ̀ ní káfàtà ẹ̀wọ̀nú ẹ̀sìn ọ̀la yìí torí tẹ̀sẹ̀ yín àmọ́ torí bọ̀ kẹ́ sàdánkátà rẹ yàtà yorùbá bọ sẹbọ ni àti ọkọ oríire o wákàtí márùnún ìjà àti ọkọ oríire o àmọ́ ìjọ tán síbẹ̀ kọtàn bẹ o wọn jẹ ṣètò ọyàn tán o ẹlòmíì fi ẹsìn bòjú ń ṣe jàǹbá àwọn èèyàn bí ọjà o ọ̀la máa ń ná o tó o bá dẹ̀wọ̀n àtàwọn èèyàn pọ̀ kì í jàǹbá wọn ni o ọlọ́run ò mọ́ lẹ́yìn ò ná o bàbá jẹ́ bẹ́ẹ̀ ànábì ò ní ṣe wíwá àti báyìí o sallallahu alaihi wasallam bàbá máa gbé ẹni níjọ́ yìí pé má wọrí ìṣẹ́bí òǹkẹ́wọ̀n òṣèlú kankan wọn bá jàǹbá àwọn tó tajà fún láyé ànábì ò wí bẹ́ẹ̀ o ṣùgbọ́n ọ̀sẹ̀bọ́ a máa jàǹbá àwọn èèyàn ànábì ò wí bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ fún un. ọlọ́run yàrá nàbí ni ó mójútó o lọ́mọ́sá sàmánà wa o sọlélàhùnmá wa sọlém wa bárìkà alá nabiyyina muhammad wa á lè alihi wa sahbihi ajma'in.